to read Psalm 127, verse 1 to verse 5. 127, 127, 1 to 5. Please go ahead. Praise the Lord. Praise Master Jesus. Verse 1. Except the Lord build a house, He labored in vain that built it. Except the Lord keep the city, the watchman keepeth but in vain. Two, it is in vain for you to rise up early, to sit up late, to eat the bread of sorrows. For for so he giveth his beloved sleep. Three, No children are an inheritance of the Lord, and the fruits of the womb in his word. Four, as arrows are in the hand of a mighty man, so are children of the youth. Five, the last verse. Happy is the man that hath his quiver full of them. They shall not be ashamed, but they shall speak with the enemies in the gate. May the Lord bless the reading of the word of Jesus. Praise the Lord. I we mix it together in both Yoruba and English. I believe uh, we have come to the Yoruba background tonight. Tí ẹbí kan bá rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Tí ẹbí kan bá rí ojúrere gbà lọ́wọ́ Ọlọ́run. Tí ẹbí kan bá lù tó bá dùn. Tí ẹbí kan bá lọ sójú ogun tó jagun tó ṣẹ́gun tó tún kó ọrọ̀ bọ̀. irú ẹbí yìí ó ní àánú gbà lọ́wọ́ Ọlọ́run. I want to tell a short story because I only have ten minutes before I go to the message proper. I was in my place one day and a friend of mine came to come and meet me and he was crying. I said, an elderly man older than me, about fifty-five, crying. Then I asked him, man, and he said, what's the problem? He said that nobody can solve his problem. Nobody can solve your problem. Okay, let's go somewhere and discuss because I don't want my wife to know that an older man, an elderly man is crying. Then we went somewhere and the man said, God shot the womb of my woman. My business is not going as supposed to, to be. And everything is upside down in my life. And I asked the man, I said, is that all? He said, that's all. Is that why you are crying? He said, yes. And I said, I asked the man, I said, Are you ready to do what others normally do? If you are not ready to wait for God. And clean his eyes and said, What is that? I said, Are you ready to do what other who cannot wait upon the Lord? Can, are you ready to do it? And he said, Oh, I just tell you, you are ready, just tell me. Tell me you are ready. Our money and our daddy. Early morning, tell them àbíkẹ́ bá tún rí nínú àwọn míì because when you come compare they now see that what the Lord has done has done for you you no even count it all. when he narrated all the story and I told him that okay Baba kan wà níjẹ̀bú táwọn èèyàn máa ń lọ Holy Spirit just put that in my, in my mind I said well if you are ready to go there sọ pé ọmọ lọ fẹ́ kọ sáti bí màá àbọ̀ ọmọ látọ̀dọ̀ ọ̀rọ̀ ló fẹ́ gbogbo apápátá la mọ ìlànà oríṣiríṣi tó wà nù ayé yìí ṣùgbọ́n tí ìdílé bá rí ojú rere gbà lọ́wọ́ ọlọ́run lẹ́yìn mọ̀ ìtàn àṣọ ẹbí tí a lọ kó ṣe ẹkọ rí wọn ò nínú àwọn ọmọ ọlọ́run. ẹlòmíì tó bá tẹ̀sí sílẹ̀ ló fi ló fi bímọ tí ìyàwó rẹ̀ tún wà láàyè á tún wò pé ah, ọ̀pọ̀ ló mọ̀ tiẹ̀ tún kù nígbà tí wọ́n ṣe ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ wọ́n lè gbàgbé lọ. nígbà míì àyà òkú ọmọ òkú tó máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó bá yọ ọlọ́run lóbi ẹbí ẹ ń lọ sí òyìnbó yìí ẹ bímọ láyọ̀ ẹ sọ̀ àwọn ọmọ tẹ ẹ tìbí sílẹ̀ mi láyọ̀ ẹ pé ọ̀pẹ ní fọlọ́run abájọ bíbélì sọ pé ó ní àyàfi bí ọlọ́run bá kọ́ ilé náà àyọ bí ọlọ́run bá sọ ìlú náà àwọn tó ń sọ ọ̀ ń sọ lásán náà the Lord has watched over your house you have toiled all night and you have seen the results a lot of people toil all night they never see the bíbélì pé ó ní ọmọ ní ìní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ ẹ̀rọ ọmọ inú ẹ̀rí ìyàwó ẹ̀tún rí bàbá ìyàwó àbí iná kọ̀sọ́kọ́ wọ́n darapọ̀ wọ́n fi ògùn ọlọ́run lọ́jọ́ òní ẹ̀yin pé ọ̀rọ̀ wọn tọ́pẹ́ ó lọ ẹni tó bá mọ̀ nínú ló máa mọ̀ pẹ́ jù ṣùgbọ́n tó dúpẹ́ yìí mọ̀ nínú ẹ̀ ń fi ògo fún ọlọ́run alàyè ọjọ́ òní You are celebrating just to people are just here to eat but what you are doing really is to give glory to the Lord God Almighty who has taken your wife to that theatre she came back save her son and your son Abdulwaheed is here olúwa wá sí yín lórí ọ̀rọ̀ yín ò wá tọ́pẹ́ ó jọ kọ́ lóbi ẹ̀yin ò wá ní fi òkú fún ọlọ́run mi ẹni tó bá mọ̀ ọ́nú rò ló mọ̀ pẹ́ dá bí ẹnikẹ́ni bá wà níbí lónìí tó ń wojú rere fún ọlọ́run láti ní ọmọ. àna ń sunkún nínú nínú nínú ilé olúwa lọ́wọ́ ni àwọn kan ti rò pé ẹnì kan rò pé mi kò ti mutí yó kò ní gbé ọtí náà kúrò níbẹ̀ ìránṣẹ́ ọlọ́run ni o tó yẹ kójú rẹ̀ kó mọ̀ pé obìnrin yìí kò mutí ṣùgbọ́n ọlọ́run ò hàn án. àtòlùmọ̀ ni ó yẹ ó ní olúwa mi èmi ò wù mi ò mutí mi ò mutí yó ṣùgbọ́n mo ń sọ ẹ̀dùn ọkàn mi fún ọlọ́run ẹlẹ́dùnmarè ọba tó lè ṣe tó bá wí bẹ́ẹ̀ á sì rí bẹ́ẹ̀ ọlọ́run báyé bá rúùlù ọlọ́run àti bàbá rúùlù ẹ̀rí pé ọlọ́run ṣe yín lórí every plan of the enemy the Lord God Almighty overrule it and your wife went in she came out silently with the power of the Lord God Almighty obìnrin tó wà níbí ẹ̀ ń mọ̀ pé tóbìnrin bá lọ wọnú oyin lọ tí wọ́n máa ń rọbí ìnira ńlá ló máa ń jẹ́ ó ti ṣẹlẹ̀ láti gba ìgbà dẹ́nu tọ́lọ́run ti fi wá tó ti fi obìnrin dégùn ṣùgbọ́n ègún tọ́lọ́run fi the mercy of the Lord overrule that punishment because every woman must have that punishment every man must toil if you are not ready to toil then you are not following the rule of the law. tó bá wọ ọlọ́run nínú àánú rẹ̀ á wá fi ìbùkún sí ilẹ̀ kó ti kó ti dẹ́kun fún pé ok nípa tiwọ́ nípa tirẹ̀ ọ̀ya wọn dúró ní ilẹ̀ Ṣòwòrò ẹ̀yin ṣe rí lórí ilẹ̀ o ẹ tó fi nǹkan sílẹ̀ tó fi táwọn bá kọjá lọ tán tí gbogbo àwọn táwọn bá ń gbé bẹ́bẹ́rún bá kọjá lọ tán wọ́n fò sí ìrántí yín onídìdún ni ìrántí olódodo àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ wo ipò lómú lọ ẹ jáde talently the power of the Lord God Almighty because of his mercy that he did on the cross of Calvary ọmọ ní ìdí olúwa ọmọ ní ìsinmi rẹ bí ọ̀fọ̀ sí pọ̀ ló wà lágbára torí pé alágbára bá dúró pẹ̀lú àwọn ọmọ rẹ̀ táwọn ogun bá dojú kọ the bible says even if the enemy come like a flood the spirit of the lord god almighty will raise the standard what are those standards ọmọ tó dúró lẹ́yìn ní pé ó yá wọlé wá wá bá bàbá mi àwọn nìyẹn àwọn tó sọ ni mo gbàdúrà lówùrọ̀ yìí àbí ní àṣálẹ̀ kí ọlọ́run tó fún yín á fún yín tọ́ o torí bàtà bá tún bímọ ó tún kù láti tọ́ nínú ayé tó kún fún ohun burúkú tá lọ ṣùgbọ́n tó kún ohun burúkú náà àwa ní jésù kristu tó jọba lórí ohun gbogbo lórúkọ jésù kristu lórí gbogbo ìjì ayé ó jọba lórí ohun gbogbo. ní ìkẹyìn ọjọ́ nígbà tí a bá kọjá lọ táwọn ọmọ kan rò pé bàbá rẹ lé nínú ogún ọjọ́ ni o kò ṣe ní ìsìn nígbà tá a bá dàgbà tá a don direct tá a di one twenty bàbá wa hundred million ni and the lord of almighty will continue to be with you sir will continue to be with all the fruit of your of your womb mo gbàdúrà ní òní nígbà tó bá di ọjọ́ yẹn ohun káàbọ̀ ọmọ ọ̀dọ́ rere láwùjọ lórúkọ Jésù Kristi reign of the Lord finally your name can determine your mission on the face of the earth your name can determine your mission your mission on the earth so what is the mission bàtà forúkọ ọmọ náà a pè ní abdulwahid olúwaṣemílàánú sọlúwaṣemílàánú God bless you for that name number two olúwatáyọ̀ sọ̀rọ̀ yóò táyọ̀ ọ̀rọ̀ láyọ̀ olúwa sí yín lóore ẹ̀yin dàbí iná olúwa sì kó gbogbo ìjì ilé kò níwájú yín ọlọ́run tọ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ ọ̀rọ̀ yín tọ́pẹ́ òjọpẹ́ lọ lórúkọ jésù nínú ayé tá a wà yìí ọpẹ́ náà ní màjẹ lórúkọ jésù kristu and the lord will overflow your your your your your, your family with mercy favour goodness upliftment expansion of course and every other thing that you dream of cause are acting into the voice of the law by calling the servant of the law to come and name your child as the name Jesus. Your mission on the face of the earth, both of you and your children, shall be fulfilled in the mighty name of Jesus Christ. Finally, brethren, if you look at it, not just your mission on the face of the earth, your name defines who you are. Your name defines who you are on the face of the earth. Jabez said, ah, báwọn sì máa pè mí and determine and say no lord tí wọ́n bá lè yí orúkọ mi padà ó sì di ọmọ ó kó lọ́mọ ìbànújẹ́ kó di ọmọ aláyọ̀ bàbá rẹ̀ níbi kẹ́nikẹ́ni bí lòdì tó yẹ pé ìbànújẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ògùn ọlọ́run yóò wọlé tọ̀ níwá ẹ̀ sì di ọmọ aláyọ̀ lórúkọ jésù kristu the time is very short for me to preach this sermon i only have ten minutes and i pray that whatever you are looking forward to on the face of the earth is it money is it fruit of the womb is it goodness or you want God Almighty to heal your sickness, there is a man called Jesus. He's the only one who has the power, the authority to heal New kidney, new liver, new heart, and new everything. Because it's our creator. Tí máa ṣe ní ìṣẹ̀lẹ̀ bá bàjẹ́, ó ní nọ́nọ́nọ́ mi fẹ́ràn Germany ẹ̀ bá mi import ẹ̀. Tó bá ní nǹkan náà nínú ara rẹ̀ tó bàjẹ́. Pray Lord God Almighty, who can do all things? and the Lord God Almighty will answer you. The blessing will be permanent in your house, over your children, and over everything that you lay your hand on, both secular, physical, spiritual, mental, psychologically, in the name of Jesus. The Lord be with you. From Jesus' mighty name, I pray. Let somebody shout hallelujah. Uh, uh, is that the best we can give to the King of Kings and to the Lord of Lords? Let somebody shout hallelujah. hallelujah. Of course, if you know the meaning of shouting hallelujah, you will not sit down by shouting it. Hallelujah, òun ló wó di Jericho. Bó ṣe ń ké yẹn gbogbo gbogbo tó lọ láyé, kó máa ṣe kí ni o, kó máa wúlò lẹ̀ bẹ́ẹ̀. Let somebody shout hallelujah. hallelujah. Put your hands together for Jesus. Let us have a seat briefly. Pastors, God bless you. Ah, ní báyìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbà àti àkókò yìí ẹ máa gbé ọmọ wa wá báyìí ẹ bá gbé fún ìyá wọn. handing over taking over. Hallelujah. That moment you can sit down, please. You can have your seat. We are grateful, oh Lord. We are grateful, Lord. We are grateful. school. give God all the glory. And right now, we want to give this our boy double portion. Abi, o ti dibe double portion here. Actually, when my daughter said, ah, that's a congratulations, mommy has put to bed, I said, oh, great. Okay, me mọ̀ gbà tí mo kọ́ gan mo ní wo, bá mi kí mọ́mì praise the Lord. Ẹ̀rí kọ́ mo yẹn double portion. <laughs> Christian name? Okay, daddy. Yes, ever had yes, Okay, had okay, daddy. <laughs> Sunday. Okay. I can see it. Okay, go. Christian name. Put stupid. Joel. Joel, wonderful. Let's put our hands together for Jesus. Joel is a wonderful prophet of God. if you read the book of Joel very well a rí wípé àǹfààní ẹ̀ náà bẹ́ẹ̀ náà là ń jẹ́ up to now pẹ̀lú orúkọ Jésù wàá ju orúkọ náà bí lágbára Ọlọ́run. But there is one thing I just want to implore every one of us here today and that thing is please as parents you should not like to be like an old street bird old street bird ẹyẹ ògòǹgò náà máa ń When you read Book of Job very well, you discover that it's only the old street bed as big as the street, that we just lay down the eggs. We just put it there, cover it under the sand and move away. Kò tẹ̀sí tó kàn, bóyá nǹkan kan débẹ̀ tó tẹ̀ pa ni kò sí tó kàn. But we thank God this family, their own is not like that. And I know that the grace to nurture our children the way of the Lord God will give to every one of us in the name of Jesus Christ. Why? Because why I'm saying all this is that the money you suppose to use to take care of this child please don't use for any other thing cause that is their only heritage you can give unto them when you look at it right now even if i begin to ask every one of us pe ijọ́ wo lẹ délé bàbá yín bẹ́ẹ̀ gan praise the lord ẹlòmíì tó wá padà sílé tí bàbá ń sọ pé à torí ọmọ torí ọmọ wọ́n ṣẹ̀ máa dọ́sì yàrá yẹn fún agba cleaner kó tó lè sùn ọ̀run ọjọ́ kan meanwhile there will be a day tó jẹ́ pé you cannot do a day without sleeping in that place nítorí pé kí ni ògùn àwọn ọmọ ẹ ti ṣe kí ni o ó tún tún jù bẹ́ẹ̀ lọ mo gbà ní àdúrà yìí pé ògùn ọmọ yìí á ju ti àbùbá ìlọ lórúkọ Jésù so let us make sure that we give our children proper education anything that will cost though my people may even be saying that ah kí ló ń ṣe ẹni bá ṣe jẹ lẹ́gbẹ̀ẹ́ kan don't worry bàtà tó jẹ lẹ́gbẹ̀ẹ́ kan yẹn tó ń ná lórí ọmọ yẹn ìjọkàn sẹ pé wàá wọ golden shoe. ọ̀pọ̀ òbí ló wà tó jẹ́ ní pé tẹ́bá ní kán ṣíwọ́ ọdún wọn báyìí ó kún fún aṣọ ni gbogbo owó tó yẹ kán ná lórí ọmọ irọ́ ni aṣọ yẹn ṣá ni ó mọ̀ pé tó bá dé sí ìkan that pack of clothes will become an odoric tó bá ṣí mi gan-an olùgbàfẹ́ lè gbé yàn ṣubú ẹlòmíì kan bá ṣe pé for the past two years àwọn sọ́kùn àti oṣù àti òtẹ̀ tí wọ̀ rárá tó dẹ̀ ti rán you open the wardrobe why can't you invest that wardrobe in the life of the children invest in their life our children are our investments they are the one bible say they are like the arrow in the hand of the mighty a time will come that we won't be able to go out again they will be the one that say okay daddy don't worry relax yourself this way to go this was to do and the Lord give all that grace in the name of Jesus Christ pẹ̀lú ògo ọlọ́run a ò ní bí ọmọ tó máa kó wa sínú ìyọnu wàhálà abẹ́dẹ̀ ló máa rí nìyẹn so right now we want to give him another dog portion name ẹ ẹ ṣe adesire ah, ah, ok ó dà pé máàmù náà fún lórúkọ kan lẹ́ẹ̀kan abiola ah, ọmọ yìí ẹ wọ ọ̀ṣẹ̀ dáadáa he is a great man clap for Jesus for that amen because very very rare you see a man of God go to his name to say you want to give them no no no go rare go and look at very very rare so right now Baba ṣe ń porúkọ yìí ẹ máa pè pẹ̀lú wa if you are here you don hear Yoruba shout hallelujah hallelujah if you don't know Yoruba please go and eat the giri amala tewedu we go now to speak Yoruba well well. So right now you will say after me why I will call the father to come forward. You will mention the name of your son again. Ẹ máa pè fún wa lẹ́sẹsẹ, àwa máa pè tẹ̀lé wọn. Tó ti yé yín sìn, praise the Lord. Abọ́dúnrìn. Abọ́dúnrìn. Olúwa ti re sí mi. Olúwa ti re mi olúwa súnkàn mí. olúwa súnkàn mí. ọmọ tayọ̀. ọmọ tayọ̀. ayọ̀ súnkàn mí. ayọ̀ súnkàn mí. joel. joel. adesire. adesire. abiola. abiola. abina. abina. tela. tela. praise the lord. Hallelujah. So let us say in the name God the Father, of the Son, of the Holy Spirit. Amen. Our son, Amen. Ah, Abdulwahid. Abdulwahid. Olúwa ṣírí ayọ̀ mi. Olúwa ṣírí olúwa ṣì náà ni. olúwa ṣì náà ni. abọ́dúnrìn. abọ́dúnrìn. olúwa tire sí mi. olúwa tire sí mi. ọlásùnkànmí. ọlásùnkànmí. ọmọtáyọ̀. ọmọtáyọ̀. ayọ̀sùnkànmí. ayọ̀sùnkànmí. akànní. akànní. joel. joel. adesire. adesire. abiná tẹlẹ. abiná tẹlẹ. for the last time. The name God the Father, and the name God. In the name. Olúwa ṣírí ayọ̀ mi. Olúwa ṣì náà ni. Olúwa ṣì náà ni. Abọ́dúnrin. Abọ́dúnrin. Ọlásùnkànmí. Ọlásùnkànmí. Olúwa ti re sí mi. Olúwa ti re sí mi. Ọmọ́táyọ̀. Ọmọ́táyọ̀. Ayọ̀ Súnkànmí. Ayọ̀ Súnkànmí. Àkànní. Àkànní. Joel. Joel. Adesire. Adesire. Abinotela. Abinotela. Let somebody shout hallelujah. Hallelujah. Amen. Eh, Ìkọ̀ọ̀kan tí ìgbà kan kù ní pé ká ní dájẹ́ lè wá ro gíláàsì kẹ́kún fún mi kó lè complete. <laughs> Nítorí resemblance is just too much. <laughs> okay, okay. Ìyá ẹ má wọrí, àwọn tí ò sóbọ̀ yẹn, ẹ̀yin lẹ máa mú yẹn òyìgì yígí ọba dání má gbàgbé ọba betílu kára bí ajere a fi ìyàn tọ́lá fún orúkọ mímọ́ yín a dúpẹ́ fún gbogbo tẹ́ ẹ ṣe olúwa a dúpẹ́ fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yín nínú ayé ọmọ yín olúwa abdulwaheed olúwa olúwa olúwa síra ayọ̀ mi olúwa ṣì ń ṣì náà ni abọ́dúnrìn olúwatire sí mi ọlásùnkànmí ọmọ́táyọ̀ ayọ̀sùnkànmí àkànní joel joel adesire the son of mr and mrs apina tella ní gbogbo ọ̀nà pátá téèyàn gbà ń gbọ́rúkọ àwọn ọmọ aláyọ̀ àwọn olóríire wà jẹ́ kan nínú wọn. when we are talking of rulers that will rule successfully in Africa, not in Africa alone. Adesire Joel, you will be one of them. Amen. You will be one of them. Amen. Oluwasinani, in the name that above every other name, hey, God will be for you. Amen. The power of God will surround you. Amen. In the name that above every other name, Abdul Wahid you will excel in life. Amen. You will make it to the end. Amen. You will fulfill your destiny. Amen. You are a glorious child. You will succeed successfully in the name of Jesus Christ. Amen. It shall be well with you all the day of your life. Amen. In the name that above every other name. Tó bá tó àkókò fún ọ láti rìn. Uh-uh, Joel ò ní rìn wọnú omi gbóná. Lórúkọ Jésù ò ní rápálá wọnú omi gbóná. Amen ìrìn tó máa rìn lórúkọ Jésù Olúwa fi rọ̀ ẹ́ lọ́rùn tó bá tàkòkò láti sọ̀rọ̀ ah, ah, Olúwa náà sì ni wàá sọ̀rọ̀ bó ti jọ́ àti bó ti yẹ ní gbogbo ọ̀nà pátá Olúwa ti rẹ sí mi tó bá tó àkókò láti bẹ̀rẹ̀ sí lọ léèwé wà á lọ léèwé ò ní kàkà yàwèrè ò ní kàkà sínwín wà á kàkà yege ní gbogbo ọ̀nà pátá wà á máa lékè sáà ni ibi gíga là ń bá ọjọ́ lórúkọ jésù ọmọtayọ ibi gíga làyẹ wà o wà débẹ̀ wà ṣọlá wà débẹ̀ wà ṣògo lórúkọ jésù ò ní jẹ́rú fáwọn ẹgbẹ́ ẹ àwọn ẹ̀gbọ́n tó bá níwájú ní gbogbo ọ̀nà pátá ìkan nínú yín ẹ ò ní di ẹrú fúnra yín pẹ̀lú ògo ọlọ́run ayọ̀ àti àlàáfíà òun lẹ́ẹ̀ máa fi gbégbé ayé yín òun lẹ́ẹ̀ máa fi gbégbé ayé yín ayọ̀ súnkànmí ní gbogbo ọ̀nà pátá. Please make sure uh, it's not a matter.